akọrọ ìgbà ti jẹ fún anábìyà muhammad sallallahu alayhi wa sallam alekun kí allah subhanahu wa ta'ala kó máa bá àwọn tàbí ẹ̀sán yìí àti gbogbo àwọn tó wà lórí ìlànà anábì sallallahu alayhi wa sallam ẹni tí lórí ìjọba ọjọ́ ìgbéyà wọn lórí ìdíje ọjọ́ kéré ọjọ́ kejìdínlógún nínú oṣù ọ̀bọ̀n ìdè pé tí a bá wọ orí ìta wáyé tí a bá parí àwọn ìlúni a máa bẹ pé rọ̀ǹdọ́n tó ẹyọ kan àbí méjì ọ̀gá ẹyọ kan àbí méjì tó eléyìí òun náà ni ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo òun náà ló gbọdọ̀ wà lórí ẹ̀ rọ̀ǹdọ́n tó ẹyọ kan àbí méjì tó gbogbo ẹni tí máa ń sọ fún wà ní pé ẹni tí ló kú ìdánilójú ni tó ẹ lọ lè mọ̀ pé ó ẹni báwọn oníbẹ̀ẹ́ lónìí ẹlòmí kan pé ìwé ẹni báwọn ẹni tí kò sí lórí ìlànà òdodo sábà ti sọ̀rọ̀ láwà ní ọ̀sálà fún kalẹ̀ ni ẹni tó bá lọ máa bálà òun máa wọlé wọlé sí ìṣirò òun máa ń òun ti wá ṣe ìṣirò òun ti wá rí pé ìjọba ìlà gbọdọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba ìlà gbọdọ̀ parí ẹ̀ tó àlẹ́yìn ọ̀rọ̀ tí ó dáa ni ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn tó ti síwájú nínú àwọn onímọ̀ kò jẹ́ pé láyé ìgbà wọn gan ayé àwọn tí wọ́n ní ìmọ̀ tá à ń sọ ìmọ̀ fálákì tí wọ́n ní gbogbo àwọn àlè lálẹ́ ìmọ̀ tá à ń sọ fáfó káàkiri ti lọ. ọ̀sẹ̀ sílẹ̀ náà wọ́n dúró lórí kátà ní sọ̀lá wa lọ sọ́lá fún káàkiri wa oṣù yìí ẹ̀ alábìnrin tẹ́ bá rí ẹgbàá rẹ̀ ẹ̀ tẹ́ bá tún wá rí oṣù yẹn náà ẹ túnú. òkè àlè nítorí sí ká wà sáàbà ti rí kákàrọ̀ ayẹyẹ ṣàbá kákà tó ní kákà pọ́gbà àbí kákà ọ̀gbà pọ́gbà tó eléyìí wọn náà lòdòdò tó wà akíkókó wa pẹ̀lú gbólóhùn wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. pẹ̀lú ah, Allah subhanahu wa ta'ala a tẹ̀síwájú lórí àlàyé wa sí Fajr. àlàyé wa lónìí yóò dá lọ́nà yóò fún sọ́nà méjì tí a bá parí àlàyé suratul Fajr ẹgbẹ́ ọ̀dà Allah subhanahu wa ta'ala tó a sọ̀rọ̀ nípa nípa zakatul fitr a sọ̀rọ̀ nípa zakatul fitr àtàwọn ìdájọ́ tí orúkọ kọ̀ máa ń zakatul fitr tó wá di lọ́la ẹgbẹ́ ọ̀dà Allah subhanahu wa ta'ala a sọ̀rọ̀ nípa Eidul Fitr ní ọwọ́ gbẹ̀yìn àtàwọn ìdájọ́ tó orúkọ kọ̀ máa. ọlọ́run bá ti sọ̀rọ̀ fún wa nínú suratul Fajr níbi tí a ti tó lánàá abẹ́ láti àyà kọkànlé ní ogún ìtọ́lọ̀ ọba àdìgbẹ́ láti sọ fún wa a'udhu billahi minash shaitani rajim kalla idha dukkatil ardu dakkan dakka وجاء ربك والملك صفا صفا اللهم بارك لنا في صرمها نبقى ثمانيه ọlọ́run bá lè gbẹ́lá tí ó yé wa gbogbo tá a bá rí láyé sáwọn padà wò tá a bá rí dáadáa àdánwò rí tá a bá rí ìdàkejì àdánwò rí ó ń náwó àwọn pẹ̀lú dáadáa láti bá àwọn pé tá a dúpẹ́ a gbà yìí pé ọlọ́run bá lè gbẹ́lá ló

àwọn tí wọ́n pariwo pé ọlọ́run ló sílé ìfún mi látara ìfẹ́ ọwọ́ mi ọlọ́run bá lè gbọ́lá mi nígbà tó wọ́n tọ́lá bá tẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wọn ò ní sí kíni kálá ẹ̀ kálá lókèrè múnà ní ẹ̀sìn mi ọlọ́run bá lè gbọ́lá ní wọn ní sàpọ́nlé wọ́n sàpọ́nlé ọmọ òrùka ẹ̀ wọ́lá dàbùdúnà wọ́lá dàhádúnà aláṣọ àmì mìtìn ẹ̀ ilé ìsira yóò jókòó láti mọ fáwọn aláìní ẹ máa wò sáré káàkiri yóò máa pa ebi àpapọ̀lórúkọ ẹ̀yin ó sì máa jẹ́ àjẹjì ẹ máa jẹ́ àjẹkù dání ẹ ọlọ́run bá àdìjọ lá ní ọ̀dà kúrò náà tó rọ́ọ̀sì àdìlẹ̀ lámà nítorí ọba àdìjọ lá bá wá jẹ kú fún yín lórí ẹ̀ nínú dúkìá ẹ jẹ́ ẹ̀jẹ̀ wọ̀bíà ní ẹ jẹ́ ẹ̀jẹ̀ pé bábá mo yó èmi ò mọ̀ pé kí n pọ̀ mẹ́lùmí ẹ jẹ́ ẹ̀jẹ̀ jẹ́ pé ẹ jẹ́ ẹ̀jẹ̀ fẹ́ káfààní ẹwà nífẹ̀ẹ́ dúkìá ẹnífẹ̀ẹ́ owó pọ̀ ẹnífẹ̀ẹ́ owó nífẹ̀ẹ́ tó lágbára púpọ̀ láti wọ̀ èdè ìfowópamọ́ àlàbùdó lánàá ọlọ́mọba àdìsọ́lá wá ní kàlá ọlọ́mọba àdìsọ́lá ní ọ̀rọ̀ wíbí àwọn kèdèrí ẹ àtàwọn tí wọ́n sá ìfò ìsọ́lọ́mọba àdìsọ́lá ọlọ́mọba àdìsọ́lá ní ọ̀rọ̀ wíbọ́ sí ohun ẹwọ́ tó ń lò pàgbára ní àlùkò ọdún tó dé tó ń wò pé wàhálà tó ṣe òun àlùkò ọdún tó yìí ọlọ́mọba àdìsọ́lá ní kàlá ọ̀rọ̀ ibẹ̀ wo ìdájú jáde láàbù dákàdáka ó padà máa ti ṣẹlẹ̀ ẹ̀yìn gbogbo ìtọ́ di ọlọ́jọ́ yóò padà kálí bí ẹ ìdájú jáde láàbù dákàdáka nígbà tí a bá lọ ilẹ̀ ẹlẹ̀ ẹ̀yìn ọlọ́run bá lè gbẹ̀rẹ́ gbàdá bá ti kíni nígbà tí a bá abátawa kíkan ẹ̀yìn ọlọ́ọ̀bá àdìgbọ́lá ní àwọn àtìkíní àwọn afọ́ gbogbo ẹ̀ ilé wà tẹ́ pẹ̀lẹ́pẹ̀ lọ ilé ó tẹ́ lọ débi pé ẹ̀tọ́ wà ní àìmọye máìlì yóò sì máa bọ́ ohun ẹni pè látara tó kíni látara pé kò sí tó ní gàgà wọn ọlọ́ọ̀bá àdìgbọ́lá ní délé tẹ̀lẹ̀ tó bá pé a mú ilẹ̀ tí ò sí ìgbàta tó mú fún kò sí ìgbàta tó jìkòtò kò sí ìgbàta tó ga ọlọ́ọ̀bá àríkẹ́lá ni wàjá àrọ́kù tàwọn ìmàlákù sọ́fà sọ́fà tí ọba rẹ̀ wá dé wàjá àrọ́kù ẹ̀yìn olúwàbá rẹ̀ ọba tó dá ọ ọba tó tẹ̀dá rẹ̀ ọba tó ti àgbègbè fún ọ ọba tó ẹkọ́ náà ló pa ọ́ láti ẹ̀kọ́ máa jọ́sìn fún láyé nígbà tó fi wà láyé ẹ̀yìn ọ̀ jọ́sìn fún ọwá ń tọ́lọ̀ ọba àlejọ́lá fa ọmọ ènìyàn láti ẹ̀ látara gbogbo tọ́lọ̀ ọba àlejọ́lá fi fún tọ́mọ ní òjò ti fún ọlọ́ ọba àlejọ́lá ọjà àrọ̀bù ọba tó jẹ́ pé wọn náà mọ̀ lọ́kàn ara rẹ̀ ipe òun náà ló dá wọn òun náà ló ti àríwí fún ọ òun náà ló ní kápá lórí ẹ òun náà ló dá lórí àlámọ̀rí rẹ̀ tòlúgbòsí bọ́lá ọba àlejọ́lá ló wá ní kápá tó ti gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọn náà sì mọ̀ nínú ẹ̀mí rẹ̀ síbẹ̀síbẹ̀ náà ọwá sí kí ni ọwá bẹ́ẹ̀ wàjá àrọ́bùká wọ́n mọ̀lá sọ́fà sọ́fà tí ọba rẹ̀ bá wá dé èyí ní ọjọ́ òbíjà kìyàmà wọ́n mọ̀lá sọ́fà sọ́fà àti gbogbo àwọn màláíkà ẹ̀yìn tọ́lọ̀ ọba àríkọlá bá dé ọlọ́run ọba àríkọlá sọ nínú ayé àyè nínú èdè tó clear tí ó sí kíni tí ó sí àyíkè àyíkè padà kankan bẹ́ẹ̀ pé wọ́n já àrọ́bùká tí ọba rẹ̀ bá wá dé

subhana lẹ́bí asọ̀rọ̀ ọ̀bí àmì yìí ọlọ́ọ̀bá àdìsọ́ láti máa ń fọ́ra rẹ̀ mọ́ àwọn ọmọ ní òdòdó sì fọ́ ọmọ aláìsọ̀ wà wà lẹ́wọ̀ sẹ́lá ó fọ́ ọlọ́ọ̀bá àdìsọ́ lámọ́ àwọn sàájà àdìsọ́ fọ́ ọlọ́ọ̀bá àdìsọ́ lámọ́ kò sẹ́ni tó lè fọ́ ọlọ́ọ̀bá àdìsọ́ lámọ́ bí àdìsọ̀ láwà lẹ́wọ̀ sẹ́lá àdìsọ́ wa mú àlùkò àti fún wa ó ní wàjá àrọ́bùkà ó ní ọba rẹ̀ wà dé wà ní màdàkù sọ́fà sọ́fà àtàwọn màláìkà wọ́n dé ní kíni wọ́n dé ní sáfúsáfú ó dà tó bá wá sọ pé wọ̀já amru rabbi tó bá ní àti ọlọ́run ọba rẹ̀ bá dé ẹ́ wal malaika fọ́n wal malaku fọ́n wọ̀já rabbuka wal malaku wal malaku tó wà ń bẹ̀ ń pé àti màláìka náà ló pè ní àbí kí ló mú so ajẹ́ pé ìgbàtọ́lọ́wọ́ bá àlejò òun náà tó wọ̀já àwọn ọjọ́ òkúta ti á máa sọ yìí ẹ̀yìn ọlọ́wọ́ bá ọlọ́wọ́ àti yóò dé wájú màláìkú àtàwọn màláìkà àwọn màláìkà sáwọn alákọ̀ọ́kọ́ ẹ̀yìn àwọn sọ̀kalẹ̀ àwọn sọ́nà ya ní sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta gbogbo wọn sọ̀kalẹ̀ sọ́fà sọ̀fà wọn tó tábù wọn tó tábù náà lásìkò yìí òun náà ọ̀sálàmù júwèé fún wa

yóò wá di pé gbogbo gbogbo èèyàn pátápátá wọ́n wá lọ lè bá àwọn olùlẹ̀ ní ìlẹ̀ òṣù àwọn olùlẹ̀ àwọn tí wọ́n àwọn òjíṣẹ́ àwọn ọmọ èèyàn wá lọ lè bá lọ́kọ̀ọ̀kan wọ́n lọ lè bá àwọn olùlẹ̀ wọ́n lọ bá anábì Nuh wọ́n lọ bá anábì Ibrahim wọ́n lọ bá anábì Musa wọ́n lọ bá anábì Isa alayhi wa ala nabiyyina afdalu salatu wa salam wọ́n lọ bá òkú wọn láti wá sí pẹ̀lú àmọ́ òkú wọn máa sọ pé lásòrò ìsọ́nù ìdáàmú agbára mi ò ẹ̀ gbogbo báyìí báyìí wọ́n náà ní ọlọ́ọ̀bà ní gbọ́dá ròyìn náà lùkùn án gaba ìṣẹ̀lẹ̀ báyìí wọ́n ká lùkùn máa lọ́dún bá wọn nẹ́bí kọ̀ọ̀kan ní àwọn nẹ́bí dáadáa kọ̀ yìí anábì kọ̀ọ̀kan yóò máa sọ pé látú lè sọ ní ìlà yá ilé ẹni ṣe ìyá agbára rẹ̀ nà gbogbo wasallam nìkan tí wọ́n wá dá wasallam anábì wa sọ pé ana anàláha èmi lè ṣe kíni èmi lè ṣe pẹ̀lú anàláha èmi lè ṣe ìgbàdá ẹgbẹ́ kíni níjà ìbéèrè fún yìí mo lè dé wa lọ lè yóò Allah subhanahu wa ta'ala anábì wa forí kalẹ̀ tánàbí wa wà ní forí kalẹ̀ yóò wá ní Allah subhanahu wa ta'ala yóò gbé tóbi e yóò ṣe ẹ̀yìn fún yóò fún ní àwọn ọlọ́wọ́ bá nípa lọ́wọ́ síwá lẹ́bí sọ̀láwà lẹ́wọ́ sọ́lá ń gbé sírí pákè gbérí sókè ẹ̀ máa béèrè nǹkan tó fẹ́ béèrè ẹ̀ á sì fún ọ ní tó bá béèrè lónìí anábì wà á béèrè fún ìsìpẹ̀ òun náà ní ìsìpẹ̀ àkọ́kọ́ ìsìpẹ̀ pé ọlọ́wọ́ bá nípa lọ́wọ́ ẹ̀sẹ̀ kí kó bẹ̀rẹ̀ sí ti dájọ́ wàhíyà awọ́lù sàbàá àbáwá ní ní ìpèsè wọ́n ní wàyí àdìmọ̀kọ́ olùbàṣọ́mọ́ òní òun náà ní ayé ayé àpọ́nlé ayé ẹ̀yìn tí a máa ń tọ́ fún ànábì sallallahu alaihi wasallam nígbà tá a bá tẹ̀lé nígbà tá a bá tẹ̀lé nígbà tá a bá tẹ̀lé nígbà tá a bá tẹ̀lé اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه المقام المحمود الذي وعدته. النبي صلى الله عليه وسلم أنا بني أن تبى ترى tí máa máa sọ̀rọ̀ fóun anábì ní aláàtìláwò sábà àti yọmọ ìkìyàmù anábì ní ìsìnkọ̀ ẹ̀mí ti dégé ní ó ti tẹ̀tọ́ fún wá sí ọ̀gbìn ìkìyàmù nígbà tí a bá pè wọn sáà ìkan wíjọ ní ìmúláwà alùsùn náà wọ́n ṣe aláàmọ̀lọ́bà àti dáadáa ó rò pé ìṣe jíjí àdáwọn máa ń ṣe ẹ́ nítorí pé gbogbo nǹkan náà ogun kan ló lẹ́wọ̀n ọláwọ̀ alùsùn náà ṣe rọ̀bí aláwọ̀ alùsùn fáwọn sàábà ó láwọn àdùsù náà wọ́n sọ pé tẹ̀ yìí náà Muhammad bá lẹ́sọ̀ láwà lè sẹ́lá ìdí òye ló pọ̀ ẹ̀ ọ́ ìdí òye ó pọ̀ jù lóye lọ. sọláàtì ìbùrọ̀lì níyà tí ànábì sọ láwà alẹ́ òsàlá tí ànábì mú wá ń bá wọn tàbí rẹ̀ nígbà tó bèèrè alẹ́ sọ láwà alẹ́ òsàlá ṣe kẹ́ ìbá tó sọ́jà alẹ́ nígbà táwọn ẹbí ó mú wá sọláàtì ìbá gbogbo àwọn tí àbùkù wa ẹ̀ kò sí àlọ́ àwọn aláṣẹ yìí náà اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم àwọn oníbílẹ̀ àyè ibi abúrúmá òun náà tí wọ́n ní tẹ̀lé lára lẹ́sìn sallallahu alaihi wasallam àmọ́ wọn wá wá ní máa àwọn bí àtẹ́jù kan àwọn bí àdádálẹ̀ kan àwọn ẹni wọn a máa fi dúró lórí bí ah, àwọn ọmọ ìyá lẹ́sìn sallallahu alaihi wasallam bí a bí a bí a dámò yìí nílẹ̀ sí mẹ́sì yóò wá dámò yìí nílẹ̀ sí mẹ́sì yóò wá ní ògbẹ́jọba ti ṣe mòlídì yóò ní ọ̀sán ànẹ́bì ìkan sọ ni wọ́n jó ní ìbọ́lá àwọn ọ̀tà ní ọ̀tá àtẹ́bì ni ọlọ́tà àtẹ́bì ni ó láwọn fẹ́ràn àtẹ́bì ó láwọn fẹ́ràn àtẹ́bì ju àwọn sàbí àtẹ́bì lọ ó ní torí pé kí ni àwọn sàbí àtẹ́bì tó ń bá fẹ́ràn àtẹ́bì dáadáa lóòótọ́ ni kí ẹwù wá sọ pé àwọn ọ̀dọ́gbọ́sẹ̀ yìí náà Abubakar àwọn ọ̀dọ́gbọ́sẹ̀ yìí náà Umar ẹ̀ ń kọ́jú wípé ọ̀dọ́gbọ́sẹ̀ yìí náà bá nàbí sọ̀rọ̀ àwọn àdúgbòsálà ibi tí wọ́n fẹ́ wàá gba nàbí bẹ́ẹ̀ ni nítorí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àdúgbò sọ̀rọ̀ àwọn àdúgbòsálà pé kó láti máa ṣe àgbàrá sọ̀rọ̀ àdúgbò sọ̀rọ̀ àwọn àdúgbòsálà báyà ti ṣe mú wá fún wa òun náà ni pé allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid àtàwọn tí a ti fi àti ìdí jẹ́ mùtábà àrù kágbó nígbà àti sọ̀láwà ìsọ̀lá bá dá tó ní nígbà àti bá fún wa fún wa kágbà kó dé kó dé mú wa àwọn mídíà ni ó tún lò pé ààbò fún dára ìtó àwọn owó rò pé kò tó dára ìtó àmì tó bá jẹ́ òkú mi ní òdodo yóò ṣe kíni yóò gbà bá nàbí ìdèmọ̀ wa ètò àti bẹ́ẹ̀ bákan náà àlàáhùn ọlọ́bàá lè dá wọn ìta nítorí fàájọ́ mi náà wà lùtún lè ṣe òun náà ní pé nígbà tán bá rí pé mo á ti bá pè ń tán wọn ò ní ìkó máa ṣe kíni kó tó wá mú sí àjẹnu kó máa ṣe aláwọ̀ ọlọ́pàá àti ìdáwà ti sáà tó máa pariwo bí wàá tó ti bẹ̀rẹ̀ àwọn ìgbìyàn kéèyàn ọmọ ọmọ jákè ẹ nígbà tí wọn bá pè ń tán bídíà ni kò tún mélé yìí náà kò mọ̀ ni àìwá máa ń pọ́nwọ́ àìmọ̀ká rẹ̀ gbogbo dé ní pé ẹ̀ẹ̀dì ẹ̀yìnmọ̀jẹ́ jẹ́ bẹ̀rẹ̀ fún kò lè sọ̀rọ̀ káláyé àbíkò tí wà àti káláyé ẹwà pé ó ti wà lọ ní yóò sọ̀tọ̀ sọ̀rọ̀ yóò rí ikú yìí ọlọ́run bá àdíkọ́ lá ní wọ̀já àrọ́kùnkà wọ́n ni màdápù sọ́fà sọ́fà ọjọ́ tàà ń sọ yìí ọba àríwá adé ọba àrí àdábì sọ́ọ̀lá wà ní ọ̀sẹ̀lá wọ́n ni màdápù sọ́fà sọ́fà àtàwọn àmàláìkà àmàláìkà náà wà dé ní sáàbùsáàbù ọlọ́ọ̀bá àdíkẹ́lá ní wàjí ayọ́mà ní ìjàhànà ọjọ́ tàà sọ yìí ọlọ́ọ̀bá àdíkẹ́lá ní wọ́n wà mú jàǹdàmà wà wọ́n mú dé wọ́n dé tí inú hadithu abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní ànábì sọ ìwé yúkúta bí jahannama yawma ìdí ànábì ní ọjọ́ anabini sọ yìí ànábì ní wọ́n mú jahannama dé wọ́n àrẹ́bí ní jáà náà mọ̀ta àgbọ̀ yìí yóò ní seventy thousand ìjánu ìjánu sáàmù pípa tí máa wà níbi ọmọ ẹ̀sìn ọmọ pípa ọmọ wíwọ́ ọmọ àrẹ́bí ní jáà náà yóò ní seventy thousand ìjánu máa kú ní ìsìn ní sàbúnà alfa mẹ́lẹ̀kù àrẹ́bí sallallahu alaihi wasallam àrẹ́bí ní ìjánu kọ̀ọ̀kan tẹ́wàá àrẹ́bí ní seventy thousand mẹ́lẹ̀kù ìjánu kọ̀ọ̀kan lọ́wọ́ bìdídà náà tó gbé tó lágbára lé já náà tẹ yóò ní ìjánu seventy thousand lẹ́yìn seven thousand seventy thousand lẹ́yìn one thousand ìjánu seven thousand náà sọ yìí ìjánu ẹyọ kọ̀ọ̀kan màláìkà tí ó wà gbà mú yóò jẹ́ màláìkà seventy thousand adẹ́gbẹ́ màláìkà seventy thousand lọ́nà seventy thousand àwọn ọmọ òṣèlú àwọn ọmọ òwòlé àdámọ̀wá. alẹ́sọ̀láwà alẹ́sọ̀lá ní yẹ̀dùrú na ha anábi wọ́n ma wá sí ina wọ́n ma wá wọ́ iná jẹ́ ànábọ̀bọ̀ iná jẹ́ ànábà ọlọ́ọ̀bà alẹ́sọ̀lá púpọ̀ akójú ya rẹ̀ ọlọ́ọ̀bà ina ròyìn iná jẹ́ ànábà púpọ̀ inú Al-Qur'an ọlọ́ọ̀bà alẹ́sọ̀lá ròyìn rẹ̀ nù áyà náà ebe wà yọ́mọ̀ nà kúrò jahannama hali tààlà àti wọ̀tàkùlù hali màlúù bá a lè sọ pé iná yá àdámà ìta ní ó ní ìjà seventy thousand tí màláìka seventy thousand wà máa fún ìjà kọ̀ọ̀kan lọ́wọ́ yìí ọlọ́wọ́ bá a lè sọ pé ọjọ́ ìgbéjà lè fi yá mà á máa wá sọ fún ajá àdámà pé hali tààlà àti ìjọ ti kún tẹ́lẹ̀ ká sí tún wà wọ̀tàkùlù hali màlúù yóò tún máa bèèrè ọlọ́pàá ó túnmà pé àyọ́ wà débi pé èyàn onímọ̀ ìmájì pé sáyè bá kún tí ó kó yàn sí má pẹ́wàá tó ó yọ̀dá wa àyọ́ wà dáadáa débi já náà ó túnmà bẹ̀rẹ̀ pé hálì ìmàjì pé tí wọ́n tó kù sí ọlọ́ọ̀bà àríkọlá ní iná já náà tá ń sọ yìí ọlọ́ọ̀bà àríkọlá ní wọ́n wọ́n á wọ iná já ibẹ̀ ni wọ́n kálukú ti máa mà ẹ́ àwọn aláburú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìyá iná já ànámàdé wọ́n ti máa segin ní wọ́n kálukú ti máa fura mà ìpè ìtọ́lọ́wọ́ bá àdìjọ

ọlọ́ọ̀bá àdíkọ́lá tó fún wa nínú àyàká nínú al-Qur'an ọlọ́ọ̀bá àdíkọ́lá ní tàgádù dámà ìyáàzù mí nàlùgẹ́yì ọlọ́ọ̀bá àdíkọ́lá ní iná já àdámà yìí tàgádù dámà ìyáàzù mí nàlùgẹ́yì iná já àdámà yóò tẹ̀lé yóò tẹ̀ mọ́ para rẹ̀ yá látara bínú iná ó ti kò yóò ti máa bínú ní ẹ̀rẹ́ jẹ́ àwọn dání àwọn kẹ̀mẹ́rì الله عليه وسلم كلما ألقي فيها فوج سأل من خزنتها ألم يأتكم نبي الله عليه وسلم gbogbo bàbá ti sábà ti wá ju àwọn fáwùtù kan àwọn àwọn kínàkókò rẹ àwọn tẹ́ẹ̀tì kan ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ní fáwùtù fáwùtù ni wọ́n máa wọ̀lú lánàá tàbá ti wá kó àwọn ẹjọ́ kan àwọn fáwùtù kan tàbá ti kó wọn sínú náà gbéyà ẹ̀ẹ́dúró náà ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ti sàálà mú kásánù tó hàn àwọn tí wọ́n wà ní àbáwọlé iná wọ́n mọ̀ wá bèè lọ́wọ́ ẹni tí mójútó àbáwọlé iná tó mọ̀ wá bèè lọ́wọ́ pé alábíyá àti kòmìnàbí à ṣé mà bá yín lórí o bóòlì àti tó ti wá ní pé ẹ wá kábù sí àyè alábíyá àti kòmìnàbí ẹ̀yin wọ́n ẹ̀sìn kankan sí lọ́wọ́ nígbà tí wà láyé. ẹ ẹ̀sìn kankan sí lọ́wọ́ nígbà tí wà láyé kí ayé òde ẹran ẹwọ láyé tá a wá bẹ́ẹ̀ yìí a bá kó èèyàn lẹ́wọ̀n ẹ àwọn wọ́dà ó tún máa tẹ́kẹ́ ni wọ́n tún máa káàánú áá wọ́n máa tó jùlẹ̀ dáadáa dábàá yìí kí wọ́n á lọ sí báyìí kí lọ́wọ́ àdúgbò dé bí ìsẹ́fì wá pọ̀ wáyà yìí báyìí. àwọn màláìka yóò máa wá sọ fún wa pé alábíyá á ti kún nàbí yìí ṣe ẹ ráwọn olùkìlọ̀ mi ẹ̀yin òru ti dẹ́gbẹ̀ta láti kìlọ̀ mi nígbà tẹ̀ wà láyé kọ́lù bàlá kọ́lù já àná nàbí òun látàgbà bìnà wọ́n mọ̀ wá sọ́kọ́ lọ́wọ́ fáwọn aláìka pé bẹ́ẹ̀ là ń bìrì kọjá àná nàbí àwọn olùsèlọ́wọ́ fún akàtà wà láyé fákàtà bìnà àmà àpè wọn nírọ́ wàkúlà máa nà sọ́lọ́ láwùn iṣẹ́ yìí kọ́dà ń tàà sọ fún ọ ní pé òkúrọ́ ní ọlọ́run sọ fún ẹ̀kalẹ̀ ní ìrànlọ́m ìlà ìdọ̀lá ìtẹ̀lẹ̀ ìta fún ọ pé alẹ́ni alùmí asọ fáwọn òṣèlú ọba ìtọ́lá ti ra pé alùmí ah, gan ìta kékeré orí àtúndá lè wà. wọ́n sọ fáwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ìpè àwọn àwọn òṣìṣẹ́ tọ́lọ̀ ọba àdìsọ lára sí wọn ẹ̀ wọ́n sọ pé orí àtúndá wà. àwọn ẹlòmíì wọ́n fi òṣìṣẹ́ wọn yọ́rọ́ kọ́dà àwọn ẹlòmíì wọ́n sì ní wọ́n pa òṣìṣẹ́ àwọn akúndàmájá àbúrò sólùmí má láta wá àbúrò sókún fàríkan kàdámùn ọ̀fàríkan tàkùrù ọlọ́run bá lè gbọ́lá ní gbogbo wà tó jẹ́ bá ti mú tí ò tẹ̀yìn lọ́rùn wá tí ó wà tó jẹ́ bá ti mú tí ò tẹ̀yìn lọ́rùn wá àbájá mi bẹ ẹ́ pè wọ́n yọ́rọ́ ìgbà mi ní bẹ ẹ́ ti ní dákùtòlù ẹ́ ti ní ẹ́ pa òjẹ́ ẹtí gbogbo wọn máa ń ṣe yẹn ẹtí wọn sì máa lépa ẹ̀mí òjijì tọ́lọ̀ ọba àti ìgbàlábá ní wọn ni wọn máa lépa tàbá mi ti pa tàbá ti wọ́n bá ti kó lẹ́ẹ̀ ẹtí wọn ò sàlẹ̀ wọ́n àtẹ́ǹtì bá ní sọ̀láwà lè ọ̀sálàm náà wọ́n gbìyànjú pé àwọn bẹ́ẹ̀ nígbìn àwọn bẹ́ẹ̀ pa ànábì sọ̀láwà lè ọ̀sálàm ẹgbà àwọn ìgbà ànábì sọ̀láwà lè ọ̀sálàm ànábì òṣè ànábì wá láti ìdílé kan tó jẹ́ pé kèése èèyàn kékeré kèése ń sáà lè ṣe kíni sáàmà bẹ́ẹ̀ nìkan kà pàdé ọ̀lọ́rọ̀ tí ó sì láti mú ìdílé kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan tá mú ìdílé kọ̀ọ̀kan yìí gbogbo aláwọ̀ apapọ̀ lẹ́ẹ̀kan náà amẹ́lé lẹ́ẹ̀kan náà ká yìí ẹ̀jẹ̀ rẹ̀ wà ìdílé kọ̀ọ̀kan rẹ̀ bá ti wá ìdílé kọ̀ọ̀kan yìí kò ní jẹ́ pé àwọn fámìlì rẹ̀ ó àwọn náà ẹni wọ́n ti fi ẹ̀mí bẹ́ẹ̀ wọ́n ti dé wọ́n ti dé wọ́n lọ lè bá àwọn débẹ̀ ọlọ́wọ́ bá lè tẹ́lá ní mẹ́ta lẹ́yìn sallallahu alaihi wasallam ẹ̀ mo gbọ́n ti rọ̀ kíríkà lé wọ́jà bẹ́ẹ̀ ní àìdí ìsàdán wàmí ní kálífì ìsàdán fàbùṣẹ̀ ìnáhùn fọ́ọ̀mù láyé ìṣòro àbùṣẹ̀ ìnáhùn fọ́ọ̀mù láyé ìṣòro ẹ̀ ọlọ́wọ́ bá lè àdáyé ti lọ tán ẹ nígbà tí wọ́n wọlé ababa tí àlè wà nílé ìsà àdáyé mà àdáyé ti àlè kalẹ̀ ọ̀bí àgbáhù àbí ìgbé kíni ìgbé tí àlè nítorí àwọn àwọn tó ní ìkàlọ́dà àdáyé ẹni tó ní wọ́n adé tí wọ́n bá níbi àwọn kan tó kọ̀ wí ni bí ah, ó lè ní ó ti kó lè sí ọwọ́ rẹ̀ gbogbo tá a kó ní lọ́dọ̀ ó ti kó sá lọ àdáyé wa ní àlè wọ́dúró àwọn tó bá ní nǹkan àwọn tó bá ní nǹkan tí wọ́n kó sí wa lọ́dọ̀ Eh, wọ́n máa tẹ́kẹ́ ní wọ́n máa dáko káàkiri padà mú. wọ́n á tẹ́ ní láti tẹ́kẹ́ ní láti pa àná sọ̀rọ̀ àwọn ọ̀dọ́sọ́lá náà. wọ́n á tẹ́ tẹ́ lójú àwọn ọmọ àdìjọ́lá ọlọ́mọ àdìjọ́lá òfin wọn sí. ọlọ́mọ àdìjọ́lá ó wá lóyìn iná ajá àdámà yìí bó ti lágbára tó pé ọlọ́mọ àdìjọ́lá ní nígbà tí wọ́n bá ti ń ju àwọn ìjọ kọ̀ọ̀kan síbẹ̀ ẹ̀ ọlọ́run bá lè jọlá ní kúlàmà olùkí àbí àbáwòrán sàádà àkàzànàtò ha alábí àdéhùn nàbíyò ọlọ́run bá lè jọlá ní wọ́n máa wá fi wọ́n léèrè ìpè àwọn òjíṣẹ́ wà bá yìí ni àwọn òjíṣẹ́ wà bá yìí ni inú ayé àmì ọlọ́run bá lè jọlá ní sẹ́mi ọ̀là ha làgáyé ọgbọ́n wọ́n zẹ̀mí ọ̀ ẹ̀ ẹ̀ máa gbọ́ ìnajà àdámọ́ yóò máa bírú wàjàbí ọ̀ tó ti máa súnfì ibi tí nàíjà náà máa lágbára dé ọlọ́mọ àdìsọ́lá wá ní ọjọ́ tàà ń sọ yìí yẹ́sàtà kárù ìsà wàjí àbújá àdàmà yawma ìrìn yẹ́sàtà kárù ìsà wà àdàmà ìrìn wàjí àyọ̀má ìrìn bìjà àdàmà yawma ìrìn yẹ́sàtà kárù ìsà wà àdàmà ìrìn ọlọ́run bá nígbà nígbà tó na gbé na já àdámà yìí nígbà tó bá mú ọmọ ni yóò máa wá rántí àwọn tó ti ṣe síwájú yóò máa rántí àwọn tó ti ṣe síwájú nígbà tó fi wà láyé èyí tó ti ti pẹ́ ni àbí tó ṣe gbẹ̀yìn síwájú tó kò láyé ọlọ́run wà kẹ́ ìfàtẹ̀ bá òun lè kọ̀ báwo ni aláṣẹ òṣèlú abẹ́ sábà ní mọ́lá tuntun àwáyé nígbà tó jẹ́ bá ti kò ní ilé ayé ibi tá a ti ṣiṣẹ́ ibi tá a ti palẹ̀ má lè jẹ́ àmàkalẹ̀ gbogbo àbámà tọmọnì ọba tí lọ́jọ́ sáà yìí ọlọ́wọ́ àdìjọ láti òwúlò mọ́ inú àbámà tọmọnì ọmọ wá ṣe yàkúlù yá ọmọ ni ọmọ wá sọ pé ah ó mà ṣe fún mi o ó mà ṣe fún mi o yàrá rẹ̀ ìtajà pàtàkì tó lè hàyà àti ọmọ ìṣòkú mi o ìbá ní ma ní ti tẹ́lẹ̀ ní ti ti ti nǹkan dáadáa tó wájú fún tẹ̀lé mi. hayatu kọ́mọ ni à ń sọ mí kìí ṣe alhayatu dunyawiya ìtẹ̀mí ayé kọ́mọ. nítorí pé ọjọ́ òbí dàrí jẹ́ àmọ́tá ń sọ yìí ọlọ́run bá àdéjọ láti wòye fún wa nínú alukur'an ìpè wọ́lá àṣírọ̀ tó háìrún wà á bùkọ́ ọjọ́ òbí dàrí jẹ́ àmọ́tá ń sọ òun náà ní ìta tó lóore jù òun náà ló tẹ́kù ilé ayé tá wà ń bẹ̀ yìí ilé ayé tá ṣe kí ni ilé ayé tá kò bẹ̀ yìí tá lò bẹ̀ fún gbà díẹ̀ táwà ṣe kí ni táwà kò bẹ̀ lọ́lọ́wọ́ bá àwọn tó bá jùlọ bí dàbí àmà òun náà lè tẹ̀mí tí kò ní gbẹ̀yìn gbogbo tẹ̀mí tí yóò bá ti ṣe tó bá ti jẹ́ pé ọjọ́ ọ̀gbẹ́ tó wá jẹ́ pé ikú ní ó padà gbẹ̀yìn ẹ̀ irú tẹ̀mí ẹ̀ àmà pé kíni ìtẹ̀mí tí èsì kíni ìtẹ̀mí àṣánì ọlọ́run bá rí gbọ́lá ní wà ní dáàrù àṣírọ̀ bí wà ní dáàrù àṣírọ̀ ìtẹ̀mídìí òsì kú lẹ́yìn ẹ̀ wọn láti tẹ̀mí tó pé ọlọ́run bá àdíjọ́ lábá ní fàyáwùmá ibi láàyò àdìbò àdáàbàwò àhàdà ọlọ́run bá àdíjọ́ lábá lọ́ta ń sọ yìí ọjọ́ òkúta lè dáa ń sọ yìí láàyò àdìbò àdáàbàwò àhàdà kò sí ẹnìkan tó lè fi irú ìyà ọlọ́run bá àdíjọ́ lábá yìí kò sẹ́ni tó lè bí ọlọ́run bá àdíjọ́ ẹ gbogbo yàtí yẹn bá lè ti tẹ̀yàn láyé kò sí ẹni tí ìyá rẹ̀ lè dàbí ìyá ọmọ ọba ìjọla àbẹ́yẹn bá fi àjẹ́ àti pátápátá bẹ́ẹ̀ ni bọ́lọ́ ọmọ rẹ̀ á ti tẹ̀yẹ nígbà tí wọ́n fi àjẹ́ sẹ́ni bá bọ́lọ́ ọmọ rẹ̀ ó bá fọ́ ọmọ máa sáko bẹ́ẹ̀ ẹ nínú yàtọ̀ fi àjẹ́ sẹ́ni tó àwọn ìyá jẹ òkú ẹ̀ sẹ́ni bá ti bọ́lọ́ ọmọ rẹ̀ ó máa lọ àmọ́ ìyá ọlọ́wọ́ bá àlejòra lẹ́mìí bá tún bọ́ lọ́rùn yàtá ẹ́ bí awọ ọ̀sẹ̀ bá jóná sá ọlọ́wọ́ bá àlejòra ó ṣe kí yóò tún dá àwọn ní padà

nínú àwáyà míì nínú al-Qur'an ọlọ́ọ̀bà àdíjọlá ní ọmọ bí ìsìnlẹ̀ ní zaruha sàmùrún àdíwá àn fọ́nfàkùrù ọlọ́ọ̀bà àdíjọlá ní omi ni fàmùrù ọlọ́ọ̀bà àdíjọlá ní ẹmú àwọn azabaniya Malaika màláíkà sàrísàn ya màláíkà yóò tí wọ́n bá gbáyàn mú tí wọ́n bá dẹ́yàn ẹ̀rẹ́ ìtúláyáyé ọlọ́ọ̀bà àdíjọlá wá ní ọlọ́ọ̀bá àdìkẹ́lá ní ẹkún fàbùtù ẹ̀dẹ́ ẹkún tẹ́kẹ́tẹ́kẹ́ sí ilẹ́tẹ̀ tó mọ́ bí ìsèdìdìlà ní ọlọ́ọ̀bá àdìkẹ́lá ní kéèdì tẹ́ẹ̀dìdì zaruha sab'una zira'an fasuhu àádọ́rin àádọ́rin ìgbọ́n òun náà ti kéèdì ọlọ́ọ̀bá àdìkẹ́lá ní ẹ̀dìdì tẹ́kùn sí ìgbọ́n ọlọ́run bá àlejòlá ní òun náà ní kẹ́ ẹ ti kíni fọ́sùkù òun náà ní ẹ ti kíni ẹ dà ẹ kó sínú ẹ̀wọ̀n ọlọ́run bá àlejòlá wá ní òfin àgbẹ̀tọ́ wá jíjọ́ òbílẹ̀ ìyáma láàyè ó ti kó wà sáà kọ̀ wú àhàd kò sẹ́ni kan tó lè ti kíni tó lè gbé yẹn di ọlọ́run bá àlejòlá ní madíyàn ọlọ́run bá àlejòlá ní táwọn

ní hayatul balza irú ẹ̀ ní ìnáwó wa kọ̀ báyìí wọ́n á tọ́ bí i àmà ọlọ́run wa pé ìyá ayélujára alábùsùn báyìí náà eré ẹ̀ tó kọ̀ báyìí eré ẹ̀ tó yọ àtúbalẹ̀ tí ò sí ìpọ̀ lókè pọ̀ nílẹ̀ ọlọ́run bá dìbò lásán pé alladhina amanu wàlá bí ẹbí tó imanahum bí lórí wòlá ìkàlẹ̀ wòlá àmọ́ kọ́ mú ìdàdùn àwọn tí wọ́n tí wọn ò rú ẹgbọ́ wọn ò rú papọ̀ má ìtẹ́ wọn wọn ò rú papọ̀ má ìmáyé wọn kò láàyè kálá wọn bẹ̀rẹ̀ àwọn ọmọ ọmọ ìtàdùn àwọn náà ni wọ́n ní kọ́ kàbalẹ̀ irú àwọn ọmọ ìtọ́lọ́wọ́ bá lè tẹ́lọ́mọ wá pé tó bá ti jọ pé dàbí àwọn pé yá àyájọ́ àdámsọ ìmọ̀ fún àyè náà mo pé ìrẹ́ ẹ̀mí tó ṣe kíni ìrẹ́ ẹ̀mí tó kọ́ kàbalẹ̀ tí ó ti wàhálà àdámsọ ìmọ̀ fún àyè náà ẹ̀mí kìí ṣe ẹ̀mí tí ó máa ṣe gíní ẹ̀mí tí ó máa páyà bí á ah, gíní ń bọ̀ látara gíní látara àwọn tẹ́ tó ṣe nígbà tó wà láyé an-nafsul mu'mina ẹ̀mí tó ṣe gíní ẹ̀mí tó gbọ́ lọ́wọ́ bá àdìsọ lágbọ́ nígbà tó wà láyé an-nafsul aminatu min adhabillahi yawm al-qiyamah ẹ̀mí tó fọ́ kàbálẹ̀ kó níbi ìyá ọlọ́wọ́ bá àdìsọ lá tó bá jẹ́ ọ̀gbìn àdìsọ E ẹ̀mí tá ń sọ yìí ní ẹ̀mí ẹ̀mí ní gbádùn kìí ṣe oúnjẹ láàrín ọ̀gbẹ́ mi o kọ́dà ẹ̀mí sọ pé gbádùn ó lè máa ń jẹ oúnjẹ àárọ̀ jẹ gbádùn láyé ń bẹ̀ yìí òun náà ti ẹni ọ̀sán bá tààrọ̀ mọ́ tó tún jẹ tààrọ̀ tó àwọn ọmọ òbí ah, àwọn ilé ìgbádùn láyé ẹ̀ eléyìí ní ti ìgbádùn ara ni ẹni tó ní mọ̀kànbalẹ̀ òun náà ní ẹni tó gbọ́dọ̀ ọba àdìsọ́ lágbọ́ ẹni tí ò lẹ́bọ lẹ́rù tí ò sẹ́bọ nínú ẹ̀ ọlọ́ọ̀ba wá sọ fún pé èdè ọyá máa sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọba rẹ̀ ètò àbẹ́jì lọ́dà ní àwọn ní sọ pé èyí ìlà rọ̀ bí kí ẹbí ẹgbà wọn sọ́gbà lọ́dọ̀ àbáwà abdullahi bin abbas rọ́dí aláwọ̀ àdùnmá wọ́n ní máa padà lọ ara rẹ̀ èyí ìlà sọ ibi máa padà lọ síbi ara rẹ̀ ha alẹ́ni káyà tààmùrù ti dúnyà wọ́n ní òun náà ni ara tí ẹ̀ ní òun gbénú ẹ̀ sábà wà láyé afáwọn abúláyé náà báyìí wọ́n ní ìtumọ̀ ìdíyẹ́ ìlà rọ̀mìkì tí ọlọ́run bá níjọ lọ́wọ́ tó bá jẹ́ òkúta ìdí àmọ́ yóò wá ní gbogbo ẹ̀ nípa ọ̀nà máa padà sí ara tó ń gbé sábà wà láyé àwọn ọmọ ìgbésí àwọn onímọ̀ nípa jọ̀síìm àwọn ní ọlọ́run bá níjọ lọ́wọ́ máa sọ fún ẹ̀mí nígbà tí wọ́n bá fẹ́ jáde láyé nígbà tá a kò bá tó ọlọ́wọ́ bá ní kí ọlọ́wọ́ wá sọ pé yá ayélu anáfún mo fà ìlà mo pé ìrẹ́ ẹ̀mí ẹ̀mí tó ṣe kíni ẹ̀mí tó nígbàgbọ́ tó bọ̀ bàbá rẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní kí ọlá èrìkí ìlà ọ̀bí kì í máa الله máa tẹ́rí wọ́n ní àyà yìí wọ́n ló nípa ó lórí Abubakar àwọn wọ́n nígbà tí àyà yìí Abubakar àmì ó wá ní ma aha kí ni fi ń dáa tó irú ìṣẹ̀lẹ̀ báyìí kí ni fi ń dáa tó kọ́lọ̀ ọba wọn sọ fún yàn pé ìrẹ́

wọ́n nígbà tí wọ́n sin Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n nígbà tí wọ́n sin tán wọ́n ni wọ́n wá ń gbọ́ ohun kan tí wọ́n fẹ́ tó wọ̀nyẹ́ ti wá ń sọ pé yá àyíyájú àdáṣọ ìmọ̀tìmá ti nà èrìdẹ́rì ìlà ọ̀rọ̀dìgí ọ̀rọ̀dìyàtàm bàtìyà ìrẹ́ mi tó fọ́nà balẹ̀ ìrẹ́ mi tó nígbàgbọ́ sọ́lọ́ ọ̀bà àdìgbọ́lá èrìdẹ́rì ìlà ọ̀rọ̀dìgí máa tẹ́rí padà lọ sí ọ̀dọ̀ ọba rẹ̀ ọba ọ̀dọ̀ ìyá ní nítorí ọdún ìlà fi hà ẹ̀yìn òun gan yọ́ tún síra rẹ̀ sẹ́gbẹ́sẹ́ yẹn sábújú alábàdé èyí ó sì máa ń tẹ́pẹ̀lẹ́ ra rẹ̀ wọn náà lásán pẹ̀lú àwọn kẹfẹ́rí ẹ̀yìn ìyá alẹ́ ìtàlí wọn máa wá sí kí wọn máa tẹ́pẹ̀lẹ́ ra wọn bí àgbẹ̀ àwọn òun àmọ́ bá wọn ìbíta sọ yìí sìn wọ́n yọ́nú sí ara wọn gangan ẹ̀ wọn ò ti fẹ́ tí wọ́n ti fẹ́ wọ́n fi tẹ́pẹ̀lẹ́ ra wọn tó bá ti jọ́ ọ̀gbìn màrídìyà ẹ̀mí tó ṣe pé yàrá ọlọ́wọ́ bá àdìgbọ́lá yọ sí wọ́n yọ sí ọlọ́wọ́ bá àdìgbọ́lá ọlọ́wọ́ bá àdìgbọ́lá yọ sí wọn ọlọ́wọ́ bá àdìgbọ́lá máa wá sọ pé pàdé kúlì sí ìbáàdì máa wọ àárín àwọn ẹrú mi àwọn òní àwọn náà ni alẹ́dínà àdáàmọ̀láwọ̀ àlẹ́yìn nínú ìlànìyí wọ̀sùn ìdí وحسن أولئك والشهداء وحسن أولئك رفيقا àwọn tọ́nà ọba àlejò ọláró ìfún wa òdòkódó òdòkódó bí ìbáàdì ọlọ́wọ́ bá àlejò ọlọ́mọ sọ pé wàdìkódó bí ìbáàdì máa ti kíni wàdìkódó bí ìbáàdì máa wọ́n àwọn ẹrú mi ìwọ́n náà darapọ̀ máa wọn darapọ̀ máa wà nẹ́bí ọlọ́run darapọ̀ máa àwọn tí wọ́n mú kó ṣe yìí darapọ̀ máa àwọn olódodo èèyàn darapọ̀ máa àwọn ẹni rè wàhásùn náà wùlá ìkàrọ̀ fi kọ́ irú àwọn báwọn ni wọ́n tún bá tó pọ̀ irú ìbálòpọ̀ tó ṣe bínú ohun tóbi tó dáa ìdúró rẹ̀ wà ní lọ́dọ̀ ọlọ́run balẹ̀ ìjọba mi ó yàtọ̀ sí ìbálòpọ̀ àwọn ẹni ibú ọlọ́run balẹ̀ ìjọba mi ọ̀yá ẹ máa fún ọ papọ̀ sínú náà papọ̀ ọlọ́run balẹ̀ ìjọba sọ pé wá ní omi ìjẹ́ nàìjí máa wọnú àlìjánnà mi lọ. irú àwọn ẹni báyìí àwọn náà ni àwọn ẹni tí wọ́n ti kí ni àwọn ẹni tí wọ́n wà lórí òdodo nígbà tí wọ́n wà láyé àwọn ẹni tí wọ́n tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam àwọn ọlọ́wọ́ bá lè jọlá nípa àwọn ọmọláìkọ́ ọmọ fún níhò nígbà tí wọ́n bá fọ́ra láti jáde láyé àwọn ọmọ sọ fún wa eléyìí òun náà ni ó máa mú gbígba ẹ̀mí yóò mú gbé yóò mú gbé fún wa wọ́n fún wọn ní òdùnnú nígbà tí wọ́n gba ẹ̀mí lọ́wọ́ wọn yàtọ̀ sí àwọn ìbèrè ó jẹ́ pé àwọn ọmọláìkà yóò máa tún àwọn tí wọ́n máa rí ni àwọn kan yóò máa ni òun náà ni àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ wọn náà lọ́wọ́ balẹ̀ jọlá ní ọmọ fún wọn gbà ní ọba bíi jáde láyé tí wọn máa fẹ́ gba ẹ̀mí lọ́rùn wọn wọn ó tún wá gba nígbà ó pa pàtì wọn ó gba nígbà tí ó ti di nígbà tí ó nígbà tí ò ní rọ̀ wọn lọ́rùn tí ó ní wọn lára abẹ́rẹ́ ọba bíi ó mọ̀ sàbí àwa náà mọ̀nù àwọn tọ́lọ̀ ọba bíi sọ pé ayẹ́tọ̀ àdáfẹ́ mọ̀tìmọ̀ ìná في عبادي وادخلي جنتي abẹ́rẹ́ ọba àdìgbẹ́lá kó mọ́sá kàwá fún wọn iṣẹ́ dáadáa tí a máa ṣe tí ó fi rọ̀yàn lọ́rùn ẹ̀ ń tọ́lọ̀ ọba àdìgbẹ́lá ó ti kí ni tí ó fi hàn sí kò gẹ́ ẹ̀ ọlọ́ọ̀ba àdìgbẹ́lá ẹni wá bẹ́ẹ̀ ṣe dáadáa fún ẹ̀ ọlọ́ọ̀ba àdìgbẹ́lá ó ti ṣe dáadáa rọ̀ láti yàn sí owó ìlú sọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ́ tọ́lọ̀ ọba àdìgbẹ́lá ìkórira àwọn ẹ̀ṣẹ̀ lóṣìṣì kọ́lọ̀ ọba ìgbàlá fún sáà nítorí ọmọ àánú lọ́kàn wa ó fi kó ṣe ìmánì kó ṣe ní ọ̀ṣọ́ ìnà ọ̀sán wa ìdáhùn wọlé ìdárika wọlùkọ́dé alẹ́ yìí. gẹ́gẹ́ bá a fi bára wa kàlẹ́ hùn tí òun bá ti wọ̀ lónìí a ti wọ́n sí àsìkò kí ojúlẹ́tọ̀ fún aláṣẹ ìgbà káfíń fèjì. òun náà ló pàtó jẹ́ pé a ní bùkátà sí láti ṣe kíni láti sọ̀rọ̀ nípa ìgbà káfíń láti mọ̀ nípa rẹ̀. ìgbà káfíń

nígbà tá a bá ti parí àwẹ̀ Ramadan ìgbà yẹn ni zakatul fitr ìgbà yẹn ni máa di ọ̀ràn yẹn wà lórí kò sì ní nǹkan kan ṣe zakatul fitr yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú owó kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé èmi wá jẹ́ mílíọ̀nìyà ẹ̀ mo wá ní báyìí lákàntì zakatul fitr ò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ so wọ́n sọ ní zakatul fitr eléyìí ó so papọ̀ mọ́ ìwọ ẹnì kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan òun náà ni ti kíni òun náà ni ó yọ fún tẹ̀mí ara rẹ̀ àti ara rẹ̀ fúnra rẹ̀ zakatul fitri ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà àdìjọ́lá òun náà ni pé ọ̀nà yẹn ni túláàsì òun náà ni pé oṣù kìíní káyọ̀ zakatul fitri nítorí pé anábì sallallahu alaihi wasallam anábì sọ fún wa nínú hadithu abdullahi ibn umar radiyallahu anhuma èyí tó wà nínú sahih bukhari àti sahih muslim abdullahi bin umar ó ní fárọ̀dọ̀ rasulullah sallallahu alayhi wa sallam sadaqata al-fitri min ramadan sa'an min tamr aw sa'an min sha'ir ala al-abdi wal hur wal zakari wal unsa wal saghir wal kabir min al-muslimin ó ní anabi sallallahu alayhi wa sallam anabi ṣe zakatul fitri tá ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì ti lọ́nà yẹn fún wa nígbà tá a bá ti tú inú kò ní ti Ramadan ẹ sọ àn lè sàbù á yọ sọ sọ́ọ̀tù kan nígbà tó ní sọ́ọ̀tù òun náà ní múdù mẹ́rin múdù ànábì sallallahu alaihi wasallam <clears throat> múdù mẹ́rin múdù mẹ́rin òun ló ti dé sọ́ọ̀tù ẹ̀yọ̀ kan àwùsọ àti ṣàìr àbí múdù mẹ́rin tí jẹ́ tọ́ ẹyọ kan níbi ṣàìr kí náà pẹ̀lú ṣàìr bí kí náà búbẹ̀rẹ̀ bí jéró àwọn kan ẹgbẹ́wà ìkan oní kí náà búbẹ̀rẹ̀ ìkan wúrú báyìí láì kò wá parí síbẹ̀ ó ní alàlẹ̀ àbùdí wàlẹ̀ṣùr anábì sí lọ́nà yà lórí ẹrú wàlẹ̀ṣùr àtẹ́sójọmọlábí wàlẹ̀ṣàkàrí wàlẹ̀ṣùr wàsàgéèrè wàlìkàbíir anábì ṣe lọ́nà yà lórí ọmọ kékeré àtàgbàlagbà mínà mùsùlùmí nínú àwọn mùsùlùmí hadith ló tọ́ka fún wa pé zakato fiti tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀ràn yà ní túláàsì ní káyọ́ túláàsì ní káyọ́ kò sì ní ṣe pẹ̀lú owó tó bá ní ṣe pẹ̀lú owó ni ọmọ kékeré mo ló ti rówó tó bá ní ṣe pẹ̀lú owó ni ẹrú tó yẹ pé wọ́n òun náà ẹ̀ dúkìá ẹ̀ nìkan lòun náà mo ló ti rówó zakatul fitri tàbá ń sọ yìí ó ní májẹ̀mú ó ní májẹ̀mú síwájú ká tó ti kíni síwájú ká tó lè yọ zakatul fitri yìí májẹ̀mú zakatul fitri alákọ̀ọ́kọ́ òun náà ni al-Islam òun náà ni kéyò jẹ́ mùsùlùmí ẹni tí ìbá ti fi mùsùlùmí kò lè yọ zakatul fitri tó bá rẹ̀ tí ó gbọ́ alówó ti kíni tí ó gbọ́ alówó yọ zakatul fitri àbí ó jẹ́ mùsùlùmí nítorí yóò gbà wọ́n ìgbà ẹ̀ yóò gbà ní àádọ́tọ̀ aláìlá ìlọ́lá wọlé kó tó wá máa ṣe kíni kó tó wá máa kọ́ wájú àwọn ọ̀sán yóò ìwò sàrísà lórí kò ní olóò nígbà sàáràtọ̀ aláìlá ìlọ́lá ẹ̀ àmúfẹ́ máa gbà rẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí kò ní wúlò fún ọ ọkọlọgba ìsìlámù tó bá ti wá gba ìsìlámù náà ta wọ́n náà wá ní kíni wọ́n náà wá ní mùsùlùmí wọ́n náà wá gbà ìbá ẹlẹ́ẹ̀kejì inú mọ́jẹ̀mú tó wà fún òun náà ni òjúùdù máa yẹ́kùtùlù àgbóòrì òun náà ni kéyìn ní oúnjẹ tó lé ní oúnjẹ tó sẹ́kù lẹ́yìn oúnjẹ tẹ́yìn oúnjẹ wọ̀kúnjẹ ìyá rẹ̀ yìí àtóúnjẹ táwọn ti ń bẹ lábẹ́ àwọn tí wọn àtàwọn nǹkan ní olùgbọ́ bùkátà ètò jẹ́ primary responsibility ní lọ́jọ́ ọdún àtàlẹ́jọ́ ọdún polisi ọjọ́ kan tí yẹn bá ní iṣẹ́ yìí ó jẹ tó tó yẹn gbọ́ bùkátà yẹn fún odidi ọjọ́ ọdún àtàlẹ́ rẹ̀ tó bá tún wá sẹ́kù lẹ́yìn rẹ̀ èyí yọ kàkà tó fèé ilẹ̀ rẹ̀ ti tó kàkà tó fèé kò ní bẹ̀rẹ̀ sẹ́ni tí ò ní bẹ̀rẹ̀ sẹ́ni tí ò ní bẹ̀rẹ̀ sẹ́ni tí Di yóò fún àwọn tí ò fẹ́ yọ nítorí pé kí ni ẹlòmíì fẹ́ nítorí yóò máa yọ àìsí sáríkà ó sì nira ó nira sí kọ́tà kọ́tà bá kọ́tà bá wọ́n jẹ òun àtàwọn tí wọ́n àwọn wà bóyá bí ilé wọ́n jẹ bẹ́ẹ̀ kọ́tà jẹ ilé ilé náà ti fi ah, lágbára gàtà tó fi kiri lágbára o

ẹ̀ afẹ́fà yọ fún ọlẹ̀ ẹnu oyún nífẹ̀ẹ́ nu wọ́n ní afẹ́fà yọ fún wọ́n nígbà tó bá fi tó oṣù mẹ́rin sáré tó yí oṣù mẹ́rin àwọn àyọ̀ sàkáàtù fìdí ayọ̀ òṣìṣẹ́ náà. ìsàkáàtù fìdí tọ́lọ́mọba àdébíọ́lá tó ṣe lófin fún aláta hàn ló ta lábòyà hàn ní sọ̀rọ̀ àwọn àyọ̀ sàlámì yìí àwọn onímọ̀ jẹ́ pé wá pé ó ní àwọn hikam ó ní àwọn wisdom tọ́lọ́wọ́n bá àlejòlá ó ní àwọn ọgbọ́n àwọn òye ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá àlejòlá ti torí rẹ̀ tó fi sí lọ́nà yẹn fún wa. wọ́n ní àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni pé zakatul fitri yìí yóò bá wa pé àfọ̀mọ́ àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá tẹ̀lé sí wa sábà ń àwọn ẹ̀ṣẹ̀ àwọn èyí tí wọ́n ní amọ́wò ta ojú àwọn tí wọ́n ní amọ́ lẹ́nu ta lẹ́nu ẹ̀yìn àtàwọn nǹkan díẹ̀ díẹ̀ àwọn ìṣe tó bá nínú àwọn nípa tó wà lẹ́nu àti gbogbo wa yìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àdìsọ àti inú ọmọ tó wà bẹ́ẹ̀ náà ni pé ṣàánú àwọn aláìní àwọn tálíkà káwọn náà ó ṣe kí ni tó ń rọrọ̀ kó níbi à ń sọ̀rọ̀ lọ́jọ́ ọdún káwọn ní kò ká tàbí pé wọ́n tẹ̀ máa lọ lè gbá bọ́ káàkiri àbí máa náwó sáwọn ìdí àdáfẹ́ ṣàánú ni wẹ̀lẹ́dáàlù ìwúrú alẹ́ ìgbìmí káàkiri lè ṣe kí ni ká lè ṣe kí ìdùnnú wọlé tó àwọn náà kí ni wọ́n dún láàárọ̀ ọdún káwọn náà ó dáná káwọn náà ó jẹun nítorí hadith anabi sallallahu alayhi wa sallam hadith abdullahi abbas radiyallahu anhuma anabi ni farada rasulullah sallallahu alayhi wa sallam zakat al-fitr tuhratan lis-sa'im min al-lagwi war-rafath ó ní anabi sallallahu alayhi wa sallam anabi ṣe zakatul fitr anabi ṣe lọ́rọ̀ yẹn fún wa kó bá lè máa jẹ́ àbọ̀mọ́ aláwẹ̀ nínú aláàbúwé kóńjà àwọn ìsọkúsọ tá a bá sọ nínú àwẹ̀ wọ̀rọ̀mọ̀ àtàwọn wa ìbàjẹ́ ìṣekúṣe ìsọkúsọ tó bá tọrọ wa tẹ́lẹ̀ nínú àwẹ̀ zakato fitri yìí òun yóò bá wa kọ́ ma ànábi wa ni wọ́n tó ọmọ dání lè mọ̀sáàkì yóò sì tún máa jẹ́ oúnjẹ báwọn aláìní àwọn sáríkà káwọn náà bá rí oúnjẹ ẹ̀sìn ní tẹ́tọ́ náà bá rí oúnjẹ ẹ̀sìn tẹ́tọ́ ní kò sí inú ikma wa wà ń bẹ́ẹ̀ òun náà ni ìdáhàrù ṣúkúrì láàáyí ṣúkúrì ní mẹ́tì láàáyí sàánà wọ́n dáadáa ìfi ọpẹ́ fún ọlọ́ọ̀bà àríjọlá ìfọpẹ́ hàn sí ọlọ́ọ̀bà àríjọlá látara orí náà tó ti fún wa tó ni òun náà palẹ̀ mọ́ kóhun bẹ́ẹ̀ rọ̀mọ́dọ́n àjọ ẹlòmí ò bá wa aja. tọ́lọ̀ ọba àlekẹ́lá wa ṣe ní rọrùn fáwa tá a wá gba ọ̀dọ́ ìta gbà já nínú àwọn sàdáàbì mawulẹ̀ táàbì tó gbẹ́bọ́lọ̀ ọba àlekẹ́lá òun náà ní káyọ̀ àwọn àwọn aláìní. sọ yìí <clears throat> òdiwọ̀n owó bẹ́ẹ̀ bá ti sọ síwájú òdiwọ̀n owó òun náà ló ṣe ọ̀nà káyọ̀ ètò sọ́nà yà lórí ẹni kọ̀ọ̀kan òun náà ni sọ́ ọkọ̀ọ̀kan ẹ̀ tí ń ṣe déédéé múlù mẹ́rin láti wá ní wa ẹ̀ nígbà tí wọ́n ṣe òjì wọn sọ́ ọ̀rùn ẹ̀yọ̀ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n agolo ẹ̀hẹ́ kí wọ́n àwùjọ pọ̀npọ̀ ní agolo náà wọ́n pè tí àwọn agolo tomati agolo miliki agolo wọ́n wà yọ sí rẹ̀ tó bá yọ sí agolo mílìkì òun náà yóò máa ti déédéé tó bá lọ́mọ mẹ́wàá lábẹ́ papọ̀ rẹ̀ ẹ̀ méjìlá agolo lọ́nà méjìlá àmọ́ wáyé zakatul fitri yìí nínú in tó bá wọ́pọ̀ nínú oúnjẹ tára àti máa jẹ nínú tó bá wọ́pọ̀ nínú oúnjẹ táwa náà máa jẹ Sheikh wa nínú bàtà alayhi rahmatullah wọ́n ní inú tó lọ́lá jù ní ṣe ẹ̀mọ́ o zakatul fitri lásìkò táwa wà yìí kó náà ní ráyè inú tó lọ́lá jù òun lọ́gbà àwọn kan yókù mọ̀ ní òdà àwọn àwọn tó lọ́lá jù tí wọ́n náà bá fi wò ó rí pé ibi ó dùn máa dání láyé òun náà ní kò yọra ìfún nígbà kan tó fi jù ìwọ́n tó ń gbé ọkà bàbá lórí kagbá ẹ̀rọ bá gbéra kan tó fi jìrì fún wa ó wá ń gbé lọ́dọ̀ ọmọ tó sì wò bọ́kà bàbá mẹ́rin náà pé síbẹ̀ wọn ẹ̀rọ mi tó gbé díẹ̀ dé ó sì wò ló bá bá láì sí bẹ́ẹ̀ ẹ̀rọ mi rẹ̀ ní mọ́tẹ́ yá tọ̀ ẹ̀yà sì lè yọra ìfún náà yóò bọ̀ sí kí ni yóò bọ̀ rẹ̀ náà àbí yóò ní owó lọ́ọ̀ àmọ́ tó bá jẹ́ pé tí wọ́n ní ká pàánù láti ṣe kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn nǹkan tó yẹn máa ń wà ẹ bóyá wà ní wọ́n ní ká pàánù bóyá gààrí ni bóyá ìbùkọ́ ni bóyá sẹ̀fọ́ ni bóyá wíìkì ni bóyá jéró ni bóyá fẹ́wá ni ẹ kí náà tó máa yọ àwọn nǹkan tá a máa ṣe ni àwọn nǹkan tá a máa jẹ tá a máa wà àwọn nǹkan tó ń ṣe wóró lọ́dún kan. wọ́n ní kọ́dà olè ní olùkú olè ní olùkú láàmúkú olóòdì láti olùkú wọn sọ́ tó ti kọ́kọ́ lọ náà ni yóò gbẹ bẹ̀rẹ̀ àyíkò tó àwọn oúnjẹ táà máa wọ́n wọ́n bá olùkú ni wọ́n ti ta olùkú rẹ̀ kó ti ra oúnjẹ téèyàn máa wọ́n kó sì wọ́n àwọn ma tí ò lé àwọn yóò ti máa palè olè nínú ẹ̀sìn ẹ̀rẹ́gbà ibi tó ti di ní òun náà ní níbi áfíríkì oúnjẹ kan bẹ́ẹ̀ lóúnjẹ àwọn lágbá náà ní áfíríkì òun náà ní wàrà tí wọ́n ti sá lórí gbẹ wọ́n ti sá wàrà yẹn ojú wa gbẹ kúrúkúrú tó jẹ́ pé nǹkan yìí ti di gbẹrẹ kó dé wà òkè ń ti wàrà jíjẹ wàrà fúlàní àwọn àti àmàrà jẹ òun kọ́ ni wọ́n sọ òun kọ́ ni wọ́n pè ní áfíríkì inú èdè lágbá wa. àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ tó gbajúmọ̀ táwọn èèyàn máa jẹ òun náà ni àwọn nǹkan tá a máa fi yọ ó sì lẹ́tọ̀ọ́ kí èèyàn ó kó gbogbo sàkáàtò títí yà ní òkú báyìí ká bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ọ́ kí èèyàn kan ó gbé sàwọn sàkáàtò títí rẹ̀ kó ní ogun ìfúnjà máa ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ bí a sàkáàtò títí ilé ìjọba ní ìjọba bá ti ráìtì márùn-ún irú ilé ní ṣe èyí ó ti gbélé yìí ara àjà kan táwọn yẹn káàkiri ẹlòmíì ti wà tó yẹ pé zakato ti di rẹ bẹ́ẹ̀ kó ti méjì ké ẹ nínú kó bẹ̀rẹ̀ lọ bẹ́ẹ̀ ti ké mẹ́ta lọ àbí kí ọ̀dà méjì ẹ̀hẹ́n wáyé pé orí pé fámìlì yìí fámìlì ni wò pọ̀ mbẹ́ ni ẹ̀fọn tí ọ̀dà kan ẹ̀tọ́ fámìlì kan tí ọ̀dà kan so a lè yọ zakato fitiri káyọ owó ẹ̀ lájà pọ̀ tuntun kan èyí ti báwa yọ sẹ́ni kọ̀ọ̀kan wá sáà ní ti tàbá ti ka ayé rẹ̀ tàbá ti yọ ayé ọjọ́ sójú kan àmà wá sí gíní àmà wá fún tàdíkà ẹ̀sà látò fi ta ọ̀tọ̀ yìí sí ayé mọ́nítàìsì ayé mọ́nítàìsì ayé owó yọ gbogbo àwọn ìjọba òòrùn ìpìlẹ̀ náà àwọn màlìkí àwọn màlìkí yà ni àwọn ṣàbẹ̀yà ni àwọn ṣànàbílà wọ́n ní kò lẹ́tọ̀ọ́ tó bá ماذا عندنا توني يعني هو يوم ولماذا الإمام أبي الإمام الإمام أبي حنيفة رضي الله عنه àwọn nìkan lórí ẹ̀rẹ́ ìyọ ọ̀rọ̀ wọn ti gíní ọ̀rọ̀ wọn lè ọ̀rọ̀ tó a lè fi owó yọ zakatu nítorí pé zakaatu fitiri yìí nígbà yà ní sallallahu alaihi wasallam owó bẹ̀rẹ̀ yà ní sallallahu alaihi wasallam náà sáà níbi ti dákọ̀ àwọn kàtóníkà ti yọ yìí tó gẹ́gẹ́ bó ti jẹ́ pé àlejò zakaatu fitiri àfi àdùkù náà nẹ́bí ní ká yọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní àgbọ̀dọ̀ yọ àti pẹ̀lú kàtà nẹ́bí ní àti yọ ààrẹ òṣìṣẹ́ nígbà tábà fitiri nígbà yẹn bẹ́ẹ̀ náà ni ká má ti kíni ká má a gbọ́dọ̀ ṣe ìdí sáà ní sọ̀wá wà ní sọ́lá ká fi yọ oúnjẹ náà ni wọ́n ká fi yọ tí o bá fẹ́ sáà sáríkà ó lè tún ṣe ziyada tó káyì ziyada tó alẹ́ ìgbàan ó lè ṣe àlékún ìṣe dáadáa pẹ̀lú òfin pẹ̀lú aláìní. ẹgbẹ́ wa ti gbé yàtọ̀ fún wa bàbá wọn ibà wọn tẹ̀lé àìbá wọn lè bẹ́ẹ̀rẹ̀ fún wa ní wọn fún wa wá ní ibi tí ó ní ẹ̀sìn wàhálà tí ó pọ̀ because iye tí láì tó wọ́ọ̀tù òun kọ́ ni gàrí wọ́ọ̀tù iye tí ẹ̀wọ̀ wọ́ọ̀tù òun kọ́ ni ìbò wọ́ọ̀tù èyí ti rí sí ni àmọ́ tó bá ti múdúmúdú ó ti sẹ́kẹ́ ni ó ti sára rẹ̀ so àyè owó yọ ò sínú súnà ní sọlá wà ní sọlá bẹ́ẹ̀ ẹ̀ so tábà wá ń sọ pé ìyapa inú wà lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀ tábà ní ìyapa lọ́dọ̀ àwọn onímọ̀ kò sí àbá àkàtó sọ fún wa rí pé fún kàtó bá wù ọ́ tó bá ti rí ìyapa ẹni èyí wọ́n sọ fún wọn náà ni pé á ah, ilé ìlú tẹ́wọ̀n nínú àwọn ìyàpẹ̀lú tó wà kọ́lá ìgbà míì máa wà tó jẹ́ pé àwọn mẹ́ta nínú àwọn àwọn àyíkàtà sọ yìí wọ́n lè lọ bìkan kẹ́nìkan lọ bìkan kó wá jẹ́ pé ẹnìkan òun ti tiẹ̀ ló ti tẹ̀wọ̀n àwọn agbóhùn sàrà ìgbà ti tẹ́nìkà yìí lọ ó tẹ̀wọ̀n ìdáwọ̀ yìí kú lọ kọ́lá àwọn bá àgbẹ̀kẹ́ ni kó bá lè fọ́n wá pọ̀ jù lọ nínú àwọn tó lọ bẹ̀ sọ̀bí yẹn ti máa ń ti ẹ̀sìn nù àìsí ẹ̀sìn ní tokíní tokíní àìsí ẹ̀sìn ní nǹkan tó bàbá jùlọ ní eh, west africa wà táwa mí mọ́tẹ́ àbí ìmọ̀mù mari ìlànà tó bá ń tẹ̀lé animal kí àgbà tó bóyá kárí ẹnì kan tí mo wá sí pàmpà lórí pé ẹ̀yẹ́ eh, lè fowó yọ tó oúnjẹ náà tó náà ní wọn ká fi yọ. náà àsìkò wá ní àsìkò lè fẹ́ máa yọ zakatul fitri zakatul fitri yìí ni wọ́n ń pè àgbègbè tó jẹ́ pé ó ti tọ́ èyàn sì lè dé àmọ́ kò sí ìdíkẹ́ni kò sí ìdọ̀rọ̀ yẹn ẹjá tọ́ra wáyé rárá láàrin ẹwọ èyàn sì lè bẹ̀rẹ̀ sí ṣe lásìkò yẹn àmọ́ kò sí ìtìtú láti lórí yàn òun náà pẹ̀lú wákìlì jàwáàdì àsìkò yẹn là ń sọ pé nígbà tí mọ́tò bá ti tá a bá ti tí mọ́tò bá ti wọ̀ lónìí ẹ tóun bá ti wọ̀ tá a bá ti tí bí tòun téèyàn bá ní lágbára láti yọ ẹ̀ ó ti lè ṣe kíni ó ti lè yọ nítorí pé zakato fitiri a máa yọ ẹ̀ kọ́bùlà lè yí ìyàwó mi àwọn ìyàwó mi gẹ́gẹ́ bí wọ́n ti gba ilé ìwà lọ́dọ̀ Abdullahi ibn Umar àtàwọn míì nínú àwọn sàhábà ìwà Abdullahi alayhi a máa yọ tó bá kọ̀ọ̀la àbọ̀túnla tọ́dún bá kọ̀ọ̀la àbọ̀túnla tàbá sì wọ ọ̀la nìsín ọ̀la lọ́dún ó kọ̀ọ̀la àbọ̀túnla yàtọ̀ sáwọn onífẹ̀ẹ́nu tó ikú tó bá lọ́wọ́ àwọn sọ̀pọ̀ ló kọ̀tọ̀la wọ́n sọ ọ̀tọ̀ ní déjúlé so ọ̀la ní ti báyìí àwọ́ sọ pé ọdún kù ọ̀la àbọ̀tùlà so tó bá wá jẹ́ tí wọ́n padà wá rótù a jẹ́ pé ayọ̀ zakatu fitiri wa ní ọdún kọ̀la tí wọ́n bá wá rótù a jẹ́ pé ayọ̀ zakatu fitiri wa lọ́dún kọ̀tùlà bí ó ti rí nù òun náà ìtumọ̀ ilé ìta bá rí jẹ́ àbíkò pé ìyàwó ní àwùlọ̀ òmìn ìpé ayọ̀ ní bọ́dúbá ti kọ̀la àbọ̀tùlà so àsìkò yìí sáńpẹ̀ ní wákùn ìgbà wà rẹ̀ òun náà ni àsìkò tó ti lẹ́tọ̀ọ́ láti yọ láìgbà tó ń bá ti wọ̀ lórí tàwa bẹ́ẹ̀ lásìkò tó ń bá ti wọ̀ ní ìgbà táwọn bá ti fẹ̀tì yìí. àsìkò ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n ti pọ̀ ní ìlà wàdà òun náà ni àsìkò tó ti gíní àsìkò tó lọ́lá àsìkò tó lọ́lá àsìkò tó ti gíní tó ti ọ̀ràn yẹn fún wa òun náà láti kóra ẹgbẹ́ gáà kí ni àti ẹgbẹ́ àtọ yìí òun náà ni báàdà tó lórí ìkàlẹ̀ òun náà ni lẹ́yìn ìgbà tí àlùbájá àríwá ti yọ láàárọ̀ ọjọ́ ọdún àìgbà tí àlùbájá àríwá ti yọ láàárọ̀ ọjọ́ ọdún ìlà àkùbẹ́ yìí àdá ìsọ̀rọ̀ àtẹ̀yìn títí tí ó fi kù wọn náà ní wọn tó àdá tó tábàwò dáadáa a rí pé àsìkò méjèèjì náà wọn náà ló lẹ́kọ̀ọ́ àmọ́ tá a bá yọ fún tálíkà ní wákùtà wà ìmọ̀ fi ọkàn tálíkà lọ́kàn fi mọ́bí tálíkà lọ́kàn balẹ̀ ju àárọ̀ fún lọ àwọn ẹni tí ó sọ pé àti ẹbá yọ fún balẹ̀ nípa ó lè jẹ́ kí o tún wá ní ṣe ni tí o tún ní bá ọdún máa tó bákan náà ni pé tẹ bá tún yọ ọkùn kalẹ̀ báwọn náà ẹ̀yìn tí ó ti ní fọkànbalẹ̀ pé tọ ọdún ó ti gbìn ọdún ó ti yóò ti palẹ̀ mọ́ ọdún kalẹ̀ látọ̀dún kọ̀la àbọ̀dún kọ̀tùla tó àsìkò méjèèjì náà ní ìfẹ́ mu tó tó jẹ́ pé a gbọ́dọ̀ yọ síwájú àsìkò méjèèjì a gbọ́dọ̀ yọ lẹ́yìn rẹ̀ sábà fi lè fi kí ìwọ̀n ìta sẹ́yìn òsì yọ tó irú eléyìí ní sìn kò bá mọ̀ zakatu fitiri ò bá mọ̀ irú eléyìí ní sìn zakatu fitiri yẹn kò ní ti dẹ́ta ní sọ̀lá wàlẹ̀ ọ̀sọ́lá mi yóò ṣe pé yóò pa àwọn kùjẹkùjẹ tá a bá ní nígbà tá a bá ti kiri nígbà tá a ti gbà wẹ̀ nítorí pé anabi sọ̀lá wàlẹ̀ ọ̀sọ́lá anabi sọ fún wa nínú hadithu rẹ̀ tó wà nínú sunan abi da'ud sunan ibn majah àtàwọn tíra hadithu bíi sẹ́kọ̀ọ́ al-albani wọ́n hàtánà rẹ̀ wọ́n ní àdìsí ó dáa ni wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní man àdáhà qabla as-salah ànábì ní tíwá bí ó zakatu fitri sí ẹ̀yìn tíwá bí ká tó kí ẹ̀rọ yìí ànábì ní fàyí zakatu maqbula ànábì ní wẹ́n bá ń kó ìjọ zakatu lọ́wọ́ bá rẹ̀ ló gbà lọ́wọ́ ẹni tó bá wá yọ lẹ́yìn ìgbà tó wá ké òta tó wá gbé ní tó wá yọ sí ẹ̀ anábì nípa yíyà sọ́dakọ tó ní ìpínlẹ̀ sọ́dakọ anábì yóò máa ṣe sàrà nínú àwọn láì sàrà bí wọ́n ẹ̀ka ti sàrà lọ́jọ́ lásán anábì fún wọn ní káàkó níbi wọn ní káàkó nígbà káàkó níbi ìlú tó a eléyìí wọn náà ní sókè nínú àwọn àwọn tá a ní láti mọ̀ nípa ìdájọ́ zakato ìdí tó àwọn tá a bá jẹ́ bàbá ẹ̀ẹ́n gbogbo àwọn tí ń jẹun lábẹ́ wa àwọn tí wọ́n jẹ ọmọ wa abẹ́ni ń gbọ́dọ̀ wa ní àbúrò ni abẹ́ni tá a gbà sọ́dọ̀ ni ayọ̀ zakato fitiri ayọ̀ zakato fitiri mọ́ so ẹ̀tọ́ wa jẹ́ ọmọ yẹn tí ò wá sí lábẹ́ yẹn kò sí lábẹ́ ikú báyà yẹn fún níjẹ̀rẹ́ fún ní mímọ́ so irú eléyìí ní sìn kò sí ọ̀rọ̀ yẹn fún aláǹjọ zakato fitiri rẹ̀ tàbá rẹ̀ zakato fitiri rẹ̀ lẹ́yìn àmọ̀ fún àmọ̀ fún fitiri àtijọ́ papọ̀ nítorí pé kíni tó pé kò sínú ẹ tí èèyàn ń gbọ́ jíjẹ sí gbọ́ mímu rẹ̀ tó àwọn tó bá ti wà nínú wa tó láti ka yọ kàkà tó kékeré ká yọ fún wa tó àbí Allah subhanahu wa ta'ala wọ́n tà sí àlékún àgbóyè tó fún wa ibi tó kú lẹ́dẹ̀ yìí tó lọ́kùnrin ló parí ọlọ́run bá àdìgbẹ́ láti kan ló ẹni tó parí ẹ̀ ọlọ́run bá àdìgbẹ́ láti kan ló mẹ́ni tó lẹ́yìn ẹ̀ ọlọ́run bá àdìgbẹ́ láti kan ló máa ومن أكبر لبوا وإجل أداوة في أسلين رمضان سلين رمضان ومن ديواني أن يجعل في رمضان يأتي قلوا بعد كلام السلام ويجي بالبيت إنه ولي ذلك والله عليه إليه عليكم السلام Thank you. Náà. Náà bí ìsàn béèrè, wọ́n ti wáyé pé èèyàn bá wọlé ẹ̀ nílé, èèyàn wáyé pé yóò tó èèyàn fún àsìkò tá a sọ yẹn. Pé ìgbà tí ó fẹ́ kúlẹ̀, ó lè má tó tó èèyàn kalọ̀ wọ́n ti àyè lọ. Òtún wáyé pé ìgbà tí ó fẹ́ kúlẹ̀, ó lè má tó èèyàn kalọ̀. Òòrè yóò yọ ẹjọ́ jẹ́ pé bóyá òun ni àdélé ẹ̀yìn tí ó ti kéde yóò fi yọ sí ẹ̀. Nítorí pé yíyọ ọ̀lẹ̀ tó sẹ́kù yẹn kò fi ní àìní kápá gbogbo àwọn ìlú yẹn kò sọ pé tí pápá ti di àìní yẹn bá gbẹgbẹ ní ẹni kápá lórí ẹ kò sọ pé kò yọ kó bẹ wallahu ta'ala a'lam. aleykum salaam wa rahmatulah. naam. naam. ẹgbẹ́ sẹ́nu. naam. naam nígbà tó ti sáfẹ́ òkú ayà nígbà tó òkú ayà lọ sáà tó mọ̀ títí ní ẹ̀rí pé ìwé ẹ̀rí ìlú náà kọ̀ dá. òun kò dáhùn dáhùn dáhùn tó wá kí òun dáhùn lábẹ́ wá kí òun wá ní àwọn tó ń ta ọ̀rọ̀ ìtajà ní àwọn oúnjẹ àtọ̀ pé ó ní ìdí ó ní tó ní ẹ̀rí ó ní ìlú àti ìfẹ́ ìlú. bẹ́ẹ̀ ni wọ́n béèrè fún àǹfààní àwọn tí a gbọ́ dáadáa wọ́n ní àwọn nǹkan tí òun lẹ́yìn mọ́mú kan ìbàdí mọ́mú wa ka tó wá ló bá bíà ó wá mú wáyà kan àwọn aràn lé díẹ̀ ó bá ka lórí ẹ̀ ó bá ka lọ bẹ́ẹ̀ láláì ka àyà yẹn nígbà tí wọ́n á kírun tán wọ́n á fi àwọn jàmbá jòkó wọ́n á ká àwọn jọ kí máa bíà ìgbé ìbàdàn táwọn tí wọ́n ti wọ́n ti rọ́pò èmi ò kéde wọn tó àìmọ̀kánì àìmọ̀kánì tó nítorí pé gbogbo ìtọ́nà ọba àdìgbò lájá ìtẹ́ni tí ò lè gbàgbé ẹ̀ èèyàn máa ń gbé èèyàn máa ń gbàgbé léèyàn fúnra mi sọ̀rọ̀ àwọn ìsọ́lá mi gbàgbé so àmọ́ tó bá gbàgbé léèyàn tó bá rìn létí ẹ̀ tẹ́ ẹ̀ gbé ni àtẹ̀yìn olùgbé gba ìrántí tí wọ́n rìn létí so sọ́ọ̀tù bá dé à rúkúnù kan ní eré wọn kan léèyàn ó jẹ́ pé tí yóò bá ké àbí tí yóò bá ké tí yóò bá ké tí yóò ké àbí tí yóò ké ní ìjókòó rákà yìí ò tó irú ẹni yẹn bí ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ síbà nígbà tí wọ́n rà létí ẹ̀ tí ò dáhùn yẹn tó fi wá sí láka yẹn tó ṣe ní tó yẹ kó ṣe ní pé nígbà tí láka yẹn ó yẹ kó káṣù láka yẹn kan bá wọn kó tó wá sí láka mi wọ́n tẹ̀ wá sí kí ni yóò wá sí oṣù yóò ló àzàwò yóò ṣe yóò ṣe ìborí kalẹ̀ yóò wá sí kótó sálámà òun náà lẹ́yìn kó ṣe ẹ wá ní ìlú ṣe oníkà dáadáalẹ̀ ìlú tó dáalẹ̀ ó ti dá ó ti ṣe nǹkan bí ó ti ṣe tó kú díẹ̀ káàtó mẹ́sì ó tún wá pé àwọn ẹ̀jọ́ tó wá ní kẹjọ pé tó wá sí pàṣẹ so àdádálẹ̀ ẹ nàmà dùn áhùn ẹ̀yí àtùhàn ẹ ẹ̀yí nàmà dùn áhùn ẹ̀yí àtùhàn ìwòsàn fún àyèmàkà òun náà ìbéèrè ẹ àyèmàkà dàbí ààrẹ tí ẹ máa ti béèrè ẹ ti wòsàn rẹ nù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń dúró pé àwọn òní béèrè ẹlòmíì òjò òdò bíi dáadáa tí ó ah, dé yìí ẹlòmíì òjò òdò bíi àwọn ọpọlọ náà láti ẹni gbogbo ẹ̀ yóò mọ àwọn da ẹ̀sìn ọlọ́run bá lè bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ làwọn ènìyàn yóò wọlé sí

ó kéèké fún ìyàwó ló jẹ kéèké ọmọ ló jẹ àbí bàbá òun lé yìí. túláàsì ní kọjọ jáka wọn ẹ̀rìbá ọ̀sẹ̀rí túláàsì responsibility rẹ̀ ni nítorí pé nínú ṣẹ̀rí àìsílá òun ní òṣó jẹ́rí rẹ̀ ó yẹ kó máa fún wọn ní jíjẹ kó máa fún wọn níwọ̀n àtọ́mọ́ lókùn gbàtọ́ ọmọ Yorùbá ti kú lálẹ́ tí ò ti bàlágà kí ò wá máa fún wọn lóúnjẹ lọ́jọ́ lásán yẹn ìyẹn ò pé kò ní ọ̀zàkátò fi dé wa ó gbọ́dọ̀ ọ̀zàkátò fi dé wa kò sí ìrànlọ́wọ́ tí bàbá yẹn wà ní responsible bàbá yẹn ò responsible débi pé kò ní ṣe kíni kò ní yọ ẹgbẹ̀mọ̀ bẹ́ẹ̀ tó èèyàn náà fọ́ra ẹ̀ fọ́lọ́ bá fún yẹn ní kápá ní ọdún kíni ó yà ó yà yọ ọ̀gá rẹ̀ ó yọ ọ̀gá rẹ̀ fọ́ra rẹ̀ kò sí ìrànlọ́wọ́ tí bàbá yẹn bàbá àwọn kò ní yọ kí ó yọ ọ̀gá rẹ̀ náà ó yọ ọ̀gá rẹ̀ ó yọ ọlọ́run rẹ̀ kọ̀ láwàá rẹ̀. Thank

only combine and second and third that are open. And for instance, the the Latin country women, yeah, now so you don't you very Latin women in the past. So in that situation, when are you going to observe the Muslim Are you going to do the second rakah and fourth rakah? You mean the the last Yes. I Salat al-Istiraha? Salat Yes. istiraha This after the, can you still after you give for, for the first rakah, then the second rakah, can you still do it? Or you don't translate okay. fourth rakah? Okay. okay. So, uh, the question has to do with uh, Jalsa al-Istiraha. And Jalsa al-Istiraha means uh, of uh, rest. You rest before you go for the next rakah. This uh, Jalsa al-Istiraha is done when you, are, when you want to stand into the next rakah. For example, you go for sujood, you stand up, you ready for sujood, you go back to the second sujood. When you want to go back for the next pattern, then you repeat for a while and stand up. And this Jamal al-Qira'a is Sunnah of the Prophet Sallallahu Alaihi It's done in all rakat, not in the first or second rakat. It's Sunnah of the Prophet Sallallahu Alaihi And there's not any, there's not any secret The ìṣọ̀lá wà lóò sálà ní lọ́ọ̀fù ká ẹni dékiri tó dáa tó bí to be recited or to be said when you read in this judgment of the Quran. It's just meant for, for you to rest for a while before you go on to, the, to proceed to the next rakah. So in, in the case of uh, Salatul Witting that you cited as an example, uh, when Imam uh, prays weekly with one sitting, so in the three rakahs, it is too it's going to uh, going to the second rakah and third rakah, we can as well observe your Jalsat al-Istirahah. It is Sunnah of Prophet Sallallahu Alaihi Wasallam. It is not the Sunnah, it is just, it is not the teaching of Tashahud. Not the teaching that you must read and recite the Tashahud at every minute. You just read a while, then like two or two, three seconds, then you stand up. And in this uh, junction, I, I, I think I need to call our attention because there are some imams داخلون observe this regular Qur'an. That observer does not mean that we that we are praying behind the Imam cannot observe it. Likewise, there are some Imams, there are some Imams who do not, uh, who do observe it. So when Imam observe this regular Qur'an, we have to be patient with Imam. Some people, when Imam observe observes the Qur'an, the of Qur'an, you will see them that they will they will go up. They will also raise up to the next raka even before the Imam stand up. It is very, it is not correct. So you are going, you are moving faster than the Imam and it is not allowed in Salat. So in option, just as the Qira'a is meant for when you are when you are standing for the when you are proceeding for the next raka. Wallahu ta'ala a'lam. Now. Now.

lẹ́yìn ọ̀pẹ́sẹ̀ náà bá tẹ́lẹ̀ kejì àti sọmọ́rọ̀ bẹ́ẹ̀ sí mẹ́gbà mu àbí bẹ́ẹ̀ sùn. tó a tẹ́yà lè yọ yàtà fún oyún nù. tó a pé ìyẹn lè yọ fún oyún tó bá ti tó sùn mẹ́rin nítorí oṣù mẹ́rin oníṣèyí òun náà lórí rẹ̀ pé wọ́n ti fẹ́ lè sí lára so látàmì yẹn ayọ̀dáka tiẹ̀ náà papọ̀ mọ́ wọn ni afẹ́fẹ́ ìtahabu mustahabu ni òun yìí sí ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí tàwọn tàwọn ìyókù nítorí pé a ti tàbí pé ara fámìlì wa náà ni ara ẹ̀ta àpọ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì ni wọ́n tó wáyé tó ọkà àbàlẹ̀ yẹn wá ní ẹ̀yìn tá a kọ́ náà ni pé ráìsì ló lọ́lá jù nínú àwọn ọ̀sẹ̀ tí wọ́n fi yọ tó wáyé pé ọ̀tá bàbá ni àbí àgbàdo ni àbí jẹ́wọ́ ni èèyàn ní kápá láti ṣe láti jọ tó nǹkan yẹn náà sí àyẹ̀yẹ́ náà máa ń jẹ gbogbo bá jẹ òkú pósẹ́sì rẹ̀ pẹ́ tó ọ̀tá bàbá yẹn lè jẹ sí láàbò èèyàn lè ní ìṣòro rẹ̀ kí omi òkọ kómù kọ ẹ̀jẹ̀ bá mi tó gbogbo àwọn kẹ́yìn náà nǹkan jíjẹ náà ni láti máa ń jẹ nínú ìlú àmọ́ ìdí ó wọ́pọ̀ dáadáa ẹ̀ òun náà ní ráìsì láti sọ pé àwọn ní ìtó dáa jù tó lọ́lá jù nínú àwọn kẹsí àwọn bíi ọ̀sàkà tó fi òun náà ní kí o kí ni òun náà ní kí o fi láìsí yọ lágbẹ̀nà kí lágbẹ̀nà. náà wọ́n ní sáà ìgbà káàkiri bítìrì fún ẹ̀yìn tá a ti yọ fún tó ó wá ń pọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní sẹ́wọ́ ẹni báwọn sì tó lè tó lè tà bẹ́ẹ̀ tó tó má ti yọ fún báwọn kò sí àgbà tó burú bẹ́ẹ̀ ẹ̀sìn báwọn sì tó àyàfi tó wáyé kóun náà bá tún rí àwọn tó bá tún ṣe kíni àwọn tó tún sálíkà ìgbò náà lọ sí òòrí ẹ̀ tí olówó àtẹ́kẹ́rẹ́ yìí tó ló sùn fún wa pọ̀tọ́ wáyé pé wọ́n ti yọ ọ́nù ó ti di dúkìá rẹ̀ ó padà wá ní kó kàá dàbí láti gẹ́gẹ́ láti dá láti tó lè ṣe gbà mí tó kò sí ìgbà tí ó wúlò bẹ́ẹ̀ ọ̀la ọ̀la àdá àlà náà. Náà wọ́n tó tọ́ kí o ti ṣe ẹ̀ẹ́dẹ́gbà bẹ́ẹ̀ ni ó wà nù súnà nàbì sallallahu alaihi wasallam wípé obìnrin a máa ṣe ẹ̀ẹ́dẹ́gbà àwọn ìyàwó àtàbí sallallahu alaihi wasallam wọ́n ń pè é síkà nínú mọ́tíláṣí tó nígbà tí ànábì sàláìsì àwọn òwe àwọn àti síkà tó tóbi ló bá kàn sí síkà ó ní àwọn òkú tó dé yàtọ̀ sí tọkùnrin nínú àwọn òkú tó dé òun náà ni kó jẹ́ pé alákọ̀ọ́kọ́ ni pé kó jẹ́ pé pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ nítorí pé ọ̀tún dàbí ìlú dàbáyé ọwá ní ojú ọ̀fẹ́ súnmọ́ lọ́wọ́ ọwá jáde ní gbogbo ẹlòmíì ti káàkiri ọkọ̀ ìwà bọ́ títí ẹ̀yẹn òun náà ni wọ́n ń gbé ní òun náà ni ó lò kọ́ òun náà ni ó tẹ̀ mú sáájú ṣé inú yóò mọ̀ tó báwọn ẹ̀rí pinnu rẹ̀ nídùn so àmọ́ tó wá jẹ́ pé ìyọ̀ǹda ọkọ wà níbẹ̀ bí lápẹ̀tù èyí tó jẹ́ pé èèyàn ní ọmọ tó dàgbà èèyàn tó jẹ́ pé òun náà ni máa ń dáná àbí lápẹ̀tù èyí sì èèyàn ní lóyún tí máa ń déyàn gbà ọmọ ọ̀dọ̀ tí máa ń dáná tí ń dáná fún yàn so àbí kó sì jẹ́ pé ọkọ àti àwọn òun náà ni wọ́n jọ gbẹgẹ́lẹ́ ni wọ́n jọ lọ ìṣèkáàfù yẹn papọ̀ so ìrẹ́lẹ́ yìí sì ń so nínú àwọn ọ̀sán tó gbọdọ̀ ni kó jẹ́ pé àyè sí ìfọ̀kànbalẹ̀ wà òun ni tóbi yóò ti ṣe ìkáàfù yẹn ó jẹ́ pé ààyè obìnrin wà lọ́tọ̀ ẹ̀ tí ó sì tó sì kí obìnrin tó sì kọ́ bá obìnrin tí ò ní sí pé obìnrin ó máa ṣe kí ni ọkùnrin àti obìnrin ó máa rò papọ̀ máa ń ra wọn níbẹ̀ tó ìwé lẹ́yìn náà kó lẹ́tọ̀ọ́. tó bákan náà obìnrin máa jẹ́ pé obìnrin ti ń ṣe ayọ̀ lọ́wọ́ tó ti kóṣù lọ́wọ́ àti kó jẹ́ pé ẹ̀jẹ̀ bí máa ti ń bẹ lára ìṣe òbí ìdá. kọ́lá tó bá wà nínú ìṣèkà àbùsí wa pé ilé ẹ̀ bá dé yóò pa ìṣèkà àbẹ̀ ti parí náà yóò pẹ́ lágbèjọ. ẹni tó bá yọ ọ ṣé ẹni tó yọ ọ máa yọ ọ ní ìlú ìlú rẹ. tá. ẹni tó bá yọ ọ lápá kan ní ìlú rẹ ṣé ẹni máa yọ ọ lọ́dọ̀ láti yọ ọ lápá kan ní ìlú rẹ. wọ́n yọ jákà fún ẹ̀yìn wọ́n ló lẹ́tọ̀ọ́ láti yọ fún yàn nínú ẹ̀ka tí wọ́n yọ fún náà tó ọ̀dàkùnjà fọlẹ́ ìkàdá ni ẹni tí wọ́n bá yọ jákà fún ẹ̀yìn àwọn aláìní wọ́n ti sọ wọ́n náà jẹ́ tó nínú ẹ̀yìn tó ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́rọ̀ tó wá wo àwọn tí kò ní àyàfi tí ò bá wá sí àwọn aláìní bí tó ń lò síkiri tí ó yọ fún òun náà yóò fi ó pé tọ̀ eléyìí náà yóò gbéni ó di àjẹmọ́nù tí ó yẹ والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن